بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه اليوم في وجان وصوم شوال بما نوع سياقا من أطفال سياقا تعتني أجت على السلام عليكم ورحمة الله وبركاته lábẹ́ alfiq eléyìí tí a ń ṣàlàyé fún wa lọ́wọ́ tó jẹ́ àgbọ̀yé ẹ̀sìn òun ni ibi tọ́wọ́ tí òun ni aṣíwájú oṣù náà fi tọ́ àti àwọn ìlànà tó jẹ́ lánàá àdámọ́ tó ṣe pé kéèyàn bá mú ìlànà. kí ni ìdájọ́ pákó ọ̀rọ̀ ọ̀tá àkọ́kọ́ yẹ wọ̀ níyà pákó nínú màsínúùn fi àlùkò àti kòlè ha ìwọ̀n tó tọ́ sọ́nà ní láti máa rọ pákó ní gbogbo àkókò yàyà àtà fèsì yà ó dà kéèyàn láàwẹ̀. sunna ni kéèyàn ọba kú kò wá mú èèyàn bá àwọn pápọ̀ yẹn níbẹ̀rẹ̀ ọ̀sán àbí lópin ọ̀sán kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ èèyàn bá ṣe máa dá májà mú pé ìran pápọ̀ báyìí lọ́gbọ́dọ̀ rí nítorí pé pápọ̀ yẹn náà gan níbi ibi tí ó yẹ ṣe ní léṣe. múyàn ìmọ́tótó ẹ̀mú lọ́jẹ̀ ó tún wá jẹ ọjọ́ fàyọ lọ́nà ọba sọ̀fà àbúrò àti bí yẹn bá ti wà dáadáa táyà ọ̀gbẹ́ni sálọ fún yàn tí màá yẹn dùn sí yàn àsọdọ́dọ̀ ọlọ́run ẹ̀fẹ́ ìpinnu ọlọ́run ló dùn sí yàn ẹ̀ ǹjẹ́ wàá fi wáyé pé pápọ̀ ọ̀hún yìí. gbogbo ìgbà lọ́wọ́ abẹ́tẹ́ lánàá níbi sọ̀rọ̀ àṣàlọ́ láti lò ó àwọn ọ̀nà tó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ àṣàlọ́ sọ tó dá sàbí tí wọ́n lọ́gbà wá dé ìdí wa bóyá ní wọ́n ṣe ní fọ́ọ̀tì ìhàdí tó ta ká máa ń kọjá lọ lórí ẹ̀ lọ́wọ́ làánà àṣọkọ̀ àlà ìgbàdí làánà tó ìwádìí àyìnbẹ̀kọ̀ lè sọ̀rọ̀ tí ìbá ti pé mi ìfẹ́ fìnira mú jọ mi pé káwọn náà bẹ̀rẹ̀ التقوم فإنها فوق القرآن أجك اليوم تريد أن يلون القرآن يوم الطور ولا تنيا بعمل هذا يبقى بابا سيكي القرآن ẹni tẹnu rẹ bá rùn kọ nítorí bá àwọn màláíkà ní gbogbo tó lè kó sùtà bá wà náà ní òkú sùtà bá wà ẹnu rúrùn téèyàn ní fẹ́ jókòó lẹ́gbẹ̀ẹ́ tọ̀ àwọn màláíkà náà ní fẹ́ jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n tẹ̀ ní fẹ́ súnmọ́ ọlọ́run akọ̀yàn ọ̀tọ̀ ẹlẹ́kọ̀ọ́jà tọ́jú ẹnu wa eléyìí náà jẹ́ pàtàkì tọ́ka nínú àwọn ṣàmúlò Islam ẹwà islam nígbè eyín mùsùlùmí ò gbọdọ̀ wọṣẹ́ bí ìgbà àwọn tí ó jò nípa tí ó gbé ó sì ṣẹkẹtẹ kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ní àwọn náà nínú ti tọ́jú alhamdulillah àti ní àwọn ọmọ ìyá tó ń tètè lọ sílé ìwé tí wọn lọ rí jẹ ìwọ tó bá ń páyà pé bó lè yí ìsíwárí tí wọn bá kó ogun orin sẹ́ẹ̀lì wá nísìnyí. lọ́jọ́ ẹ̀.